ìdọ̀ká àkàtì ìdọ̀rúra àdọ̀rúra òbí wọn máa wọn máa wọn máa wọn ìdọ̀rúra òbúra òbí wọn máa wọn ẹ̀ ẹ̀ ẹ̀ máa mẹ́ ọkọ̀ ọkọ̀ ẹ̀ àrà ẹ̀ ọkọ̀ pé wọn wọn ẹni wọn wọn yìí nìyànjú. Wọ́n máa nọ àárín ẹ̀mẹ̀ mẹ́ wẹ́ẹ́ ìtúkọ́ tó fi fọ́n mẹ́ àfíkà wọ́n máa yọ mẹ́ kiri ní ọ̀nà àárín náà lè fọ́ àmì tó ẹ̀wà ẹ̀wà sí lọ. Ìgbà wo lè kiri ìmẹ̀yà ẹ̀wà sọ̀rọ̀? ìfẹ́ àrí ìfẹ́ ewu ẹ̀wọ́n àgbà àwọn ọlọ́wọ́ títí tó dá tọ́ ìlọ́ ọ̀tọ́ ọ̀tọ́bà níláàbẹ̀ àtẹ́lẹ̀ títí ọmọ yìí wọlé kú yẹn o wọ́n ẹ̀ kọ́ wọ́n mọ̀ máa tàbí lọ wọ́n wúlọ̀ mà wọ́n wúlọ̀ mà mí ò wọ́n ti yẹ lọ́wọ́ tó ń tọ̀ wọ́n. Bàbá ọ̀gbà ọ̀gbà àlẹ́ ìwọ̀n sọ̀rọ̀. Àwọn ẹni ọ̀nìyàn ní Islam ni. Dua itu mulai orang berani nikah. Di sana naya aku orang tu kerana aku. Dua bawa ada aku. Dua bawa apa ni? Bawa sendiri. Orang ni ada yang dia nak macam apa? Ah, Sallallahu alaihi wasallam. Lọ́nà tí yóò kọ́ ní kẹ́lẹ̀, àwọn tí wọ́n wá kó kẹ́lẹ̀ owó púpà. Lọ́pàá wà bá wà bàbá tó tó wọlé. bàbá kẹ́lẹ́ máa yọ bẹ́ẹ̀ náà lè he inú ẹja àwọn ọmọ àjọ bẹ́ẹ̀ yà máa tó àrùn kò wúlò tó bá kù. bẹ́ẹ̀ yà máa tó àrùn kò wúlò tó bá kù àrùn àwọn ọmọ òun lè yí bẹ́ẹ̀ yà máa tó àrùn kò wúlò tó bá kù. bàbá bẹ́ẹ̀ máa ta. ومن دخله كان آمنا ولله على الناس من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني الله أكبر ومن دخله كان آمنا ولله على الناس رزق بيته من استطاع إليه سبيلا الله في آيات بينة ومن يطيب الذي عليه رحمه the Prophet ọlọ́mọ nígbà káàkiri wà á tọ́bọ̀ nàbà lọ àrà ẹ̀bá sí ìyàtọ̀ wọ́n ti di ìmọ̀lẹ̀ ọjọ́ àpọ̀. èèyàn mọ̀ yá ìdílé kẹ́tọ̀ ọmọ ọmọ mi lè pè é ọmọ ọmọ mi lè pè é lọ. Mama ma mu wa ọkọ abinna wa wa ama aba aba sọ. Mama ma mu wa abinna lórí wọn lọ́wọ́ iná náà. فبربه إنه هو الغفور الرحيم إذا كنا من قبل إذا إذا نبئوه فليأتوا ويأتوا شاهدوا ولي فإذا يأتوا يأتوا ذلك على التنظيم يعلموا له ولي أكرم جهنم بإتربها في الدنيا ẹni ọmọ máa ń fẹ́ iye ọba jọ ọba ìfọ̀tẹ́sẹ̀ ní máa ń lọ́jọ́ náà bàbá àkàdé ọba máa bá a jà. Ọlọ́jọ́ tó wọ́n yìí. wọ́n ní ma wọ́n sí lọ́dún tó wọ́n sí lọ́dún tó yẹ kí ọ̀dọ̀ wọ́n yẹ sí yẹ ká yẹ. Àmẹ́ni wà sọ́là. Ọmọ mi ẹ̀sìn yẹ ká yẹ. Ó lọ lọ lọ́dún tó wọ́n sọ. Lọ́dún tí yóò bẹ̀rẹ̀ ọkà ó wúra ẹ̀ na mo lè lè kú. Lọ́dún àwọn ọmọ rẹ̀ jẹ́ ọmọ yóò ń sọ̀rọ̀ àti ìdí àwọn ọmọ rẹ̀ ń tẹ́tọ̀ ọmọ ìgbẹ́kùn jẹ ماذا نعطي ماذا نعطي يا إسم وإذا كعلا ماذا تطور الله عليه وسلم هو الأطول نكتب آثاره وكل شيء أعطيناه في إيمان المسلم والجاهل bari kuma na na Allah Oh,

tọ́lá wà láti sọ̀rọ̀ sí màmá ìkòrí yìí mọ́ àdúrà náà wọ́n mọ̀. àdàdúrà ní màmá ìkọ̀ ọmọ ẹ̀ ọ̀tọ́mọ́tì kọ́ ọ̀lẹ̀ nàbí lọ́ọ̀bì ẹ̀fẹ́ màmá yìí. àbẹ́ ẹ̀rọ kó wọ yìí àwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbà yìí náà àwọn bẹ̀rẹ̀ àhà yìí náà yà kó wọ yìí ọ̀rọ̀ yà kó wọ yìí ọ̀rọ̀ yẹ̀rẹ́ tó yìí kó wọ yìí ọ̀rọ̀ alhamdulilayi rabbil alamin ọmọ ìnàbá yà mí ọlọ́dún tó mọ̀rí mi àmì rẹ̀ ẹ̀ yà mí àwọn náà fẹ́ wọ́n wọ́n sọ pé jẹ́ ilé ẹ̀rọ mìíràn tí ó sọ láti mẹ́rin tó mọ̀rí mi. Ìrẹ̀yẹ́ mi ni ọmọ ìbára. بعضكم إلا المتقين أنا الله يومئذ ọmọ níta ọ̀tọ́ ta amáàmù akẹ́lẹ́kẹ̀kẹ́ yà lóbi ní ẹ̀nàmá

mustaqim aka na wajen wani ne alama na mini mun ko ma muri ona bo do we o muri ona bo do we la ya hakelo o to ki tiyama en mama ba wo wo probleme e yo ma ma so ma ye na ba mu ko o ye na so ma pa mi e yo ma ma ka yo bẹ́ẹ̀jọ́ ti màláìkà àtinúta àkó ẹ̀ka ìrẹ́kọ́ ló máa kókó máa bà ní ọmọ yóò ń gbọ́dọ̀ ọ̀gáì ìdí mi rẹ̀ kẹ́kẹ́ ní máa kó sínú lùkùrọ̀ áàrì yóò mẹ́ta ní sàátù màá rọ́tú lé ìsẹ̀rí rẹ̀ yóò wáyé bá àlẹ́ ìtàn ní lẹ́màtẹ̀ ìfúlẹ́ náà kọ́ nílẹ̀. لقد أضلني عن الذكر بعد إيجابي وكان الشيطان للإنسان خذولا يا ليت الصحابة مع رسول سبيلا ẹnu náà máa ní pẹ̀lú ọmọ ọmọ fídíò mọ́rí ọ̀rẹ́ ilé ọ̀nà òun ní tẹ̀sí tí a máa dẹ́mọ̀ ní ilé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ akéde àkàrí mẹ́rin ní kí á lẹ́yìn tà ní ilé

لا إله إلا الله يا ويلتى ليتني فقول أنه لم أتخذ فلانا خليلا آيات أه، من الله ما نعطى أما وانت من آيات انت من يوم بطينات أه، أنا أصاب وضعه وضعه من بعد كده أنا أصاب انت من يوم أقول بقى أنا فقد أعطى الله بأمر الذكر bàbá yìí dání ó ká máa ṣe ìdáhùn bèrè ẹnu dání ọ̀rẹ́. bàbá náà tó máa yẹ síkìrì wọ́n mú mi kú ó mẹ̀mẹ́ mi ká máa wúwo àwúrò lọ́kọ́ọ́rọ́ ọ̀dọ̀ ìtọ́mọ yóò mọ ní bàbá yìí àní náà yóò tù. bí وكان الشيطان للإنسان خذولا أبني أبني ثاني يصل ديانها طب يا غنمي خذولا مو بايون مو بلديون مو فين مو خلع منه لو بايون أمور أتتكلم الشيطان لبركة الله الله عليه وسلم ما غادر تقول الله عليه وسلم ليه أبغى ما الإسراف أمت عمرك سبحان الذي أسرى بأرضه ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير يعني هو السميع البصير الله

anụkwụ ọnụkwụ onye ikwu adịba anụkwụ n'anya ịzọ na mee ẹnu náà mo kó ọlọ́wọ́ orí kọ́ nígbà tó ń bọ̀ bọ̀ tó ẹ ọdí nínú àjẹjẹ ọhụrụ Ẹ̀kọ́ ọlọ́mọdé kọ̀ ọ̀nà mọ̀lẹ́bí ọjọ́ mọ̀lẹ́bí ọ̀nà. Ẹ̀kọ́ ọlọ́mọdé kọ̀ láìlẹ̀ ẹ̀kọ́ ọlọ́mọdé sí ọ̀nà ìfẹ́lùpẹ̀ ẹ̀yẹ fún ẹ̀. Ẹ̀kọ́ ọlọ́mọdé sí ọ̀nà. Àmọ́ bàbá ọkọ̀ tó mọ́lá dẹ̀ sọ́mọ̀, inú ìfẹ́lùpẹ̀ ẹ̀yẹ wà. Àìní àtẹ́yìn yẹ ilé àgbà ọmọ yìí, àbẹ̀rẹ̀ ọ̀gbọ̀rọ̀ fún ọmọ yìí. Àlẹ́yìn wà sọ́làm. Ó ti ilé ìjọ̀gẹ́ ẹ̀yìn náà lọ́dún ìjọ ìrọ̀ ọ̀dà, bá mi rò borí ní. Ọjọ́ borí rò borí ní. Ẹlọ́ kúkú yà á lẹ́kùnkú ní máa báyìí. Àwọn pẹ̀lú sọ́mà. Àwọn màmá tó wọ̀nyí. Àwọn àgbẹ̀rẹ̀ wíńdò wọ́n yẹn. ọmọdé ní ara ìwúra. ọmọdé abọ́. Sọlọ́lọ́ ọ̀hún alẹ́ ìwé. Ọmọ ọmọ ni wọ́n kà lọ́wọ́ abáyé yàtọ̀ lè láàyè. Abáyé yàtọ̀ lè láàyè. Abáyé yàtọ̀ lè láàyè. Ọ̀gbọ́n wa wà lọ. Sọlá lọ́sàn-án, àwọn àwọn àlékà, àyíwá nàbí. Àsàlámù àlékà, àyíwá nàbí.

السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين أنا ربي على كل أمرنا كمان أبو كان ملك وعليك السلام أنا أقول لك ولا أنت وقت وليه وليه وليه وليه وليه وليه وليه وليه

yẹ̀yí ní kí ọ̀rọ̀ tí mo kọ́ wọlé mo máa wọ ọdẹ ìlànà tẹ́lẹ̀ ọmọ ní ìgbà àti ẹni máa bẹ̀rẹ̀. ọ̀nà tí ṣe yìí àwọn ọmọ yìí nìkí ọ̀nà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kí ọ̀rọ̀ tó ti ṣì yá èmi náà ẹ̀yẹ mẹ́fà jẹ́mà ẹ̀bá náà ọ̀tọ̀ ọmọ yìí sọ ọ̀kà ẹ̀ lọ tẹ̀lẹ̀ àtẹ̀bá ẹ̀ ọ̀bìnrin àmọ́ àìbá ní ẹ̀yẹ ní ẹ̀yẹ ọ̀rẹ́ lọ́mọ yìí lọ

我还没问清楚，我儿子咋这么快？ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم Àwọn ọ̀gá ìwé yìí ló ṣe ń gbé mẹ́ta. ẹ̀yẹ́ tó máa ń nàmáyà kò lónà sí ìwòsàn

ما تقول اللهم انت ربك الله واقوم بك من ابائك اسالك الاسلام عن ذاكره ابدا اقول قومي قومي نعم قومي من عالمين اتايل طبعا ما يقول دي معطيه طبعا ما ذكر القران ما تملي حيله ما تملي سبحان الله وقد الذاكره مريض انا معطيه قومي الله وقد من على الضعائف الظاهره لما قومي من الاعتاب عبد الله

nínú kú ọlọ́wọ́ ìgbàlẹ́ bẹ́ẹ̀ ọwọ́ ọwọ́ ọ̀nà ọwọ́ ọ̀nà ọwọ́ ìdájí pé wà pàtà nínú orí ní èmi ṣẹ́ náà sọ̀rọ̀ lọ́dọ̀ tó mọ̀ ní ọgbọ́n ọgbọ́n alẹ́ ọmọdé lọ́wọ́ ọ̀bá yá lọ́wọ́ tó tó mọ̀ ọmọdé lọ́wọ́ ọ̀bá yá lọ́wọ́ tó tó mọ̀ ní ní wọn ká ìsìláàmù àjọ làwọn ọmọ rẹ̀ àwọn ọ̀rọ̀